kò sí ohun tó pọ̀ kan tí kì í tán àfi ọlá Elédùmarè ìwà rere ṣáá lẹ̀ṣọ́ ọmọ ènìyàn. Assalamu alaikum wa rahmatulahi wa Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi ìròyìn láwọlé sùn ni mo tún mú wá sí etí ìgbọ́ lórí ẹ̀ka akàròyìn Tapwa Station ninety nine point no frequency orúkọ mi ò tí ì yí padà èmi ni Musbaudeen Balkis Abisoye ẹ jẹ́ ká bọ́ sí àwọn àkọlé rẹ̀. NECO yọ orúkọ àwọn iléèwé kọ̀ọ̀kan wọ́n sì fi orúkọ àwọn alábòójútó sí inú ìwé àkójọ dúdú tí àwọn olóyìnbó ń pè ní blacklist nítorí àìṣedéédé. NECO gbé èsì ìdánwò oṣù kẹwàá sí kọkànlá ọdún 2020 jáde. World Health Organization (WHO) ṣe òǹkà àádọ́rùn-ún mílíọ̀nù àrùn COVID-19 lágbàáyé. Gómìnà ti tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Imo Ndubisi Kanu kú ní ọmọ ọdún àádọ́rin lé mẹ́jọ tí í ṣe seventy eight years. Ẹ jẹ́ ká bọ́ sí inú ìròyìn. National Examination Council (NECO) ṣe ìpàdé ní Ọjọ́rú ọjọ́ kẹtàlá ọdún twenty twenty one tí a wà yìí, wọ́n sọ pé àwọn ti yọ orúkọ àwọn iléèwé kọ̀ọ̀kan láti máa ṣe ìdánwò àwọn torí àìṣedéédé tí àwọn olóyìnbó ń pè ní "examination malpractice". Praxis. Wọ́n tẹ̀síwájú pé àwọn ṣì fi orúkọ àwọn alábòójútó sí inú ìwé àkójọ dúdú (black list) torí àìṣedéédé àti àìmọṣẹ́ wọn níṣẹ́. Iye orúkọ àwọn iléèwé yìí (láti mámáa ṣe ìdánwò NECO) yóò wáyé fún ọdún méjì èyí tí ń ṣe pé àwọn iléèwé yìí ò ní ní àǹfààní àti ṣe NECO fún ọdún méjì. alákòóso àti olùdarí pátápátá fún NECO ọ̀jọ̀gbọ́n Godswill Obioma ṣe ìpolongo yìí níbi ìpàdé wọn ní ìlú ní ìlú Àbújá nígbà tí wọ́n gbé èsì ìdánwò ọdún èsì ìdánwò oṣù kẹwàá sí kọkànlá ọdún 2020 twenty jáde ọ̀jọ̀gbọ́n godswill tẹ̀síwájú pé ìgbìmọ̀ àwọn ò fi ààyè sílẹ̀ fún àìṣedéédé torí àwọn ti torí torí náà àwọn ṣe àkíyèsí pé àìṣedéédé ti ọdún twenty twenty dínkù sí òǹkà àìṣedéédé ọdún twenty ọ̀jọ̀gbọ́n godwin ṣe ìpolongo èsì ìdánwò yìí ní ọjọ́rùú ní ìlú ìbàdàn ní ìlú àbújá ó tẹ̀síwájú ó ní one million one hundred and two thousand and forty-one ni wọ́n yege kọjá gẹ́gẹ́ bí obioma ṣe sọ gẹ́gẹ́ bí obioma ṣe sọ ó fi hàn pé àwọn àṣedánwò eight hundred and ninety-four thousand one hundred and one nínú one million two hundred and nine thousand nine hundred and ninety-two ni wọ́n kọjá ni wọ́n yege kọjá fún ìdánwò yìí nínú mathematics and English. World Health Organization ṣe òǹkà àádọ́rùn-ún mílíọ̀nù COVID, àrùn covid-19 lágbàáyé. òǹkà àrùn covid-19 lágbàáyé ti ju àádọ́rùn-ún mílíọ̀nù náírà lọ èyí tí òǹkà rẹ̀ sì mú orí lé àádọ́rùn-ún lé mílíọ̀nù ní ọjọ́rú gẹ́gẹ́ bí òǹkà tuntun tí the world health organization who gbé kalẹ̀ united states of america sì jẹ́ orílẹ̀-èdè tó ń ṣáájú nínú àwọn tí àrùn yìí nínú àwọn tí wọ́n ní àrùn yìí jùlọ. United States of America ní òǹkà àrùn twenty two million four hundred and twenty eight thousand five hundred and ninety one wọ́n sì ní òǹkà three hundred and seventy three thousand three twenty nine fún èyí tí ó ń ṣe òǹkà fún àwọn tí àrùn àwọn tí àrùn yìí ti pa. Gómìnà ti tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Imo, Ndubisi Kanu kú ní ọmọ ọdún àádọ́rin lé mẹ́jọ. Ọ̀gbẹ́ni Ndubisi Kanu kú ní fẹ̀rẹ̀ ọjọ́rú ọjọ́ kẹta ọdún tí a wà yìí ní ilé ìwòsàn tí a kò mọ orúkọ ẹ̀ lẹ́yìn tí ó ṣe àìsàn ráńpẹ́ mọ̀lẹ́bí olóògbé rékè kánù tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ndúgbò kánù ní Victoria Island sọ báyìí wípé mi ò lè sọ fún yín pé mo lè sọ fún yín pé ó kú ní àárọ̀ ọmọ ọdún àádọ́rin lé ní mẹ́jọ sí ni a ṣe ọjọ́ ìbí rẹ̀ ní oṣù kọkànlá ọdún 2020 mi ò ní àlàyé púpọ̀ jù báyìí lọ kí ọ̀gbẹ́ni kánù tó kú òun nìkan ni ọmọ ilẹ̀ Ìgbò tí wọ́n fi jẹ Supreme Military Council SMC kí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yí padà nígbà tí ó gba ipò nígbà tí ó gba ipò olórí ìpínlẹ̀ ní 1975. ẹ jẹ́ kí a tún ibẹ̀ yẹn gbọ́. kí ọ̀gbẹ́ni kánù tó kú òun nìkan ni ọmọ ilẹ̀ Ìgbò tí wọ́n fi jẹ Supreme Military Council SMC ní 1975 kí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó yí padà nígbà tí ó gba ipò olórí ìpínlẹ̀ ní ọdún 1976. a ò rí jù báyìí lọ lórí ètò láwòlésùn kí ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa ní gbogbo àwọn ẹ̀ka ayélujára wa at campus radar funab lórí instagram at campus at at campus radar funa lórí instagram campus underscore radar lórí twitter campus radar funab lórí facebook ẹ sì lè kàn sí wa lórí whatsapp line wa zero eight zero nine zero seven four three two zero six lẹ́ẹ̀kan sí zero eight zero nine zero seven four three two zero six kí a má gbàgbé pé àrùn covid-19 ṣì wà níta ẹ fọwọ́ yín ní òrèkóòrè kí ẹ sì má gbàgbé láti máa di ìbòmú yín kiri nígbà gbogbo ọlọ́run ọba aláwòrán ò ní fi àìsàn kan oníkálukú wa orúkọ mi ni musbaudeen balikis abisuyi lẹ́ẹ̀kan sí asalaamualeykum wa rahmatulahi wa barakatu.